báwo ni mo ti bá àwọn manager mi sọ̀rọ̀ eh, wọ́n dẹ̀ sọ fún mi pé àwọn ti access àwọn ti gbogbo iṣẹ́ yẹn àwọn rí pé ó pójú òṣùwọ̀n tó lè ṣe backup singer so kò sí wàhálà a máa gbà ẹ́ sínú báńdì ah, a máa bá a ṣe backup singer ṣùgbọ́n eh, no problem. mo dé. Ah, mo ti sọ fún wo ọmọbìnrin yìí ó ti wá tẹ́lẹ̀. èmi kan náà ni jagunlabi obìnrin àgbà backup party mo tún tún padà dé báyìí. mo sọ fún ẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ pé kò sáyè ee I will get back to you tẹ̀ dọ́nà báwo ló ṣe wọlé sínú ọ́fíìsì. <laughs> afẹ́fẹ́ lèmi mo dọ́fẹ́ dé ẹni ọ̀nà mo dẹ̀ fẹsẹ̀ rìn wọlé àti pé mo débi tẹ́lẹ̀ mo ní pé mo fẹ́ máa ṣe backup party àwọn mánéjà yìí sọ pé they will get back to me láì ṣe online customer ibo ló ti ṣerú ẹ̀. wo wo eh, èmi ò láìkí gbogbo wàhálà tó fẹ́ máa fún mi yìí o manager wọn ti wo wọn ti access wọn ti rí pé o oh, ò oh, ní irú voice o charisma bákan sí ìgbà. ẹ wo ẹgbàá gbogbo yẹn ṣèbí nàìjíríà ìkànnà làwà tó yẹ pé ní tó ṣe banking and finance ó máa ṣiṣẹ́ nílé epo kí ló fi ṣèyàn bẹ́ẹ̀ bá tiẹ̀ ti torí kan tí mo wá dé bí gbà mí ẹ ṣáà ti torí ọlọ́run gbà mí àbí ṣèbẹ́ẹ̀ ni Pasuma ti ń ṣe wọ́ndà kódà ni kò ṣe wá wá síbí tó o lóhùn orin tó o ní nǹkan tí mo fẹ́ kí n wá gbà ẹ́. ẹ pẹ̀lẹ́ motivational speaker ẹ ṣáà ti rí kò kéré lójú o àti wípé ní nàìjíríà yìí ẹni tí ò lówó tójú ọ̀pọ̀n ó gbọ́dọ̀ lógun nítorí ẹ̀ mo ṣe lọ mo ṣe dé mo dé togun-togun mo dé togun-togun mo dé tàṣẹ-tàṣẹ ẹ wá gbọ́ o ìkan tí mo bá sọ sí káṣẹ́gun bá wa sí bá wa sí bá wa sí bọ̀bọ̀ yìí ẹ lè bọ́ta ẹ wá àṣàìní èmi as manager tuntun kọ́ máa gbà mí ṣe lásán kọ́ gbà mí as amúgbálẹ́gbẹ̀yìn aka okùn ẹ̀mí ọ̀gá tọ́ tọ́ tọ́. fún mánéjà kan gbà mí síṣẹ́. ẹkún jẹ ní ìwé ẹkún jẹ bí èmi àwọn tó tẹ̀lé mi dé ibi. ẹ ẹ ló ṣé Colonel Braimon yẹn. <laughs>

ṣé bí pàṣẹ ṣe máa ń ṣe wọ́ndà náà jù báyìí lọ. wow wonderful. àlàyé wo lẹ fẹ́ kí n ṣe fún ara lé mi bọ́bá bí mi pé báwo ṣe lẹ̀mí mi sí ṣé ẹ jọ ẹ dákun torí ọlọ́run. no no no má ní kí n dákun kí ló ń jẹ kó kí ló tó ń bẹ kó yẹ kẹrù sójà bá ẹ pẹ̀lú gbogbo nǹkan tó kó sí ibi ìbátẹ́ yẹn ń lọ boko haram. ah dájú mi ah ṣíṣe mistake costume gbogbo eléyà ìṣèlú ah, náà bí mo ṣe máa fi amọ̀lẹ̀ yìí náà àyẹ̀dá ah, kò costume ni. Eh? owó obìnrin eh. so ó ní dín beauty báyìí ah. ó ní rúkọ́ọ̀f báyìí ló lọ kó sáṣọ ogun. ṣeré lè tẹ ìwọ yìí tẹ bá ń gbọ́ kpk kó pọ̀ kẹ́. ó pọ̀ pa.